ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fayọ̀ bá wa lọ lórí ètò bó ṣe lọ ti tòní òun ni a ti gbọ́ yẹn lórí bó ṣe lọ lórí entertainment ibi tí a ti sọ̀rọ̀ ipa tí orin kó ní àwùjọ wa. ẹ ìgbà tá a ti ẹ̀ ń sọ̀rọ̀ nípa ipa tí orin kó láwùjọ wa ká mọ̀ pa arákùnrin òun ní ohun mo ti ẹ̀gbọ́n tó ń béèrè pé ṣé ẹ̀yìn síngù ṣé èsì pé ti lọ́ ń fọ́ fún àlejò tá a gbé wa ah, àmọ́ ká má parọ́ ẹ wo ohun ju ohun lọ ẹ̀yin òbí ìbádá kẹ́ ẹ gba àwọn ọmọ yín níyànjú kẹ́ ẹ sì yí wọn ká dáadáa kẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì wọn kẹ́ ẹ jẹ́ kí wọ́n ṣe ohun tí wọ́n fẹ́ ṣe gangan nítorí ibẹ̀ náà ti lè rí ayọ̀ ẹ abala kejì ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ pẹ̀lú Adébímpé tá yín sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni níbi tá a ti yànnà náà bó ṣe ń lọ lórí music education nínú ká lọ sílé ìwé bí wọ́n ṣe ń kọrin bí wọ́n ṣe ń sorin pọ̀ bí wọ́n ṣe ń sọ ọ́ dodidi ẹ̀yàn bó ṣe ń lọ náà ṣì lè tò ètò ni bó ṣe ń lọ ó dá mi lójú pé ẹ ṣì ń gbádùn ètò yẹn ẹ má máa gbé kúrò níbẹ̀ ẹ má máa fọyọ̀ wo ètò bó ṣe ń lọ ní gbogbo ìgbà lóòrèkóòrè ìgbà tá a wá dé abala tó kàn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. ó ṣe lọ lórí pápá pẹ̀lú ẹyinjú olódùmarè àti àlejò wa. ká má pààrọ̀ àlejò tí mo gbé wá hùn ah. ọ̀nà mi pa o ń sọ fò ó ń sọ fò ó lọ́rọ̀ ó ti mọ̀rọ̀ bọ́ọ̀lù èmi tẹ́ pé bọ́ọ̀lù mi lè gbòǹgbò náà mélòó lára mi àmì mọ̀rọ̀ ga mi mo ya ah. mo ya sẹ́ńpẹ́ mo sẹ́ńgẹ́mẹ́ńgẹ́ ẹ̀yin o bó ṣe ń lọ náà lètò ètò ní bó ṣe ń lọ ẹ hàn pé tá a bá sọ̀rọ̀ nípa bó ṣe ń lọ wọ́n ní ẹni tó bá mọ bó ṣe ń lọ òun ló lè bá ní ká lọ káwá máa mu ní mẹ̀lọ mẹ̀lọ ẹ̀yin o bó ṣe ń lọ gangan náà lètò tó wà lórí ẹ̀ bó ṣe ń lọ lórí real estate àwa náà là ń ṣe bó ṣe ń lọ lórí pápá ètò wa náà sì ni tẹ bá tún gbọ́ bó ṣe ń lọ lórí educate ètò wa náà sì ni bó ṣe ń lọ lórí entertainment ká kò ń ṣàwọn olórin gospel nìkan sákúlà fújì jùjú gbogbo ẹ̀ lórí bó ṣe ń lọ náà ni tí wọ́n bá tún wá sọ pé bó ṣe ń lọ lórí real estate mi ò mọ̀ bóyá ẹ tí ì gbọ́ nípa káàdó nílé tara ẹni tí ò tiẹ̀ gani lára rárá Orísun estate òun gangan ni bàbá o owó tí ò gani lára níbo láti lè rí àwọn ilẹ̀ àti àwọn ilé wa lówó tí ò gani lára o tún lè san díẹ̀díẹ̀ bóyá àwọn tó ò tiẹ̀ tí ì lówó yẹn lódidi bóyá student ni ẹ o lè máa san díẹ̀ díẹ̀ lóṣooṣù. ẹ o ìyẹn náà ń pè ní ìsọmẹ́ntà payment ẹ bóyá yìí tẹ wà ní lẹ́kí ànílẹ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Shimawa ànílẹ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Shimawa phase one phase two ilẹ̀ wà ń bẹ̀ tí ò ga ní lára ẹ̀yin tẹ́ wà ní Abẹ́òkúta ànílẹ̀ ń bẹ̀ náà ẹ̀yin tẹ́ wà ní Ondo Àkúrẹ́ Àbújá ẹ̀yin tẹ́ wà ní Ìlọrin Àfọ̀njá ilẹ̀ wà ń bẹ̀ náà ẹ̀yin tẹ́ wà ní Ìbàdàn ní Olúyọ̀lé ọmọ àjẹgbìnjẹ̀kára real estate wọ́n ní ká gbọ́gà fún ẹni tí ọ̀gá ń ṣe tiẹ̀ wọ́n ní kò ń pọ̀ kó dùn kí ń náà lọ́bẹ̀ oge ẹ máa bá wa fi gbádùn ṣayọ̀ lórí ètò yìí adébíyì adébísí jẹ́ ká gbéra ńlẹ̀ pàá. bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni adébíyì adébísí ọmọ mi mo rẹ́ni kejì tá a mọ̀ sí bcb aláfèrègede pè aláfèdè pèrègede ní gbàgede láwùjọ àwọn pèdèpèdè mhm. amédèlẹ́rú amédèlẹ́rú láwùjọ àwọn pèdèpèdè. ó tọ́ ni bó ṣe wí náà lówí yẹn torí elédè lólèdè elédè ló ń tedé tí àwọn tó ń jedé ń redé àmọ́ àwa lálẹ́dè ọba mi òkè ló fi rán wa agbetí wa ṣe bẹ́ẹ̀ òun rè dáró alùkó ṣe bẹ́ẹ̀ òun rè kosùn lékèlékè ṣe bẹ́ẹ̀ òun ròde kẹ́kẹ́ fún bíi ti kúkọ́ bíi tàrùn kọ́ torí Yorùbá bọ̀ wọ́n ní ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ ọmọ mọ́ mi ẹ̀yin ará alẹ́ lẹ́dí yìí o ojúmọ́ òní mọ́ kákìtà ọmọ gbáre gbogbo ojúmọ́ tó bá ń mọ́ gbogbo olólùfẹ́ wa lórí bó ṣe ń lọ ìrì á máa wá yín wálé ẹ̀yìn torí nínú ìwé àwọn Yorùbá orí kìíní ẹsẹ̀ kẹjọ ó ní ìkọ́ kì í kọ́ bálá ìkọ́ kì í kọ́ ọmọ ejò lẹ́sẹ̀ ìkọ́ ayé òní kẹ́yìn kọ̀ọ̀kan wa àwa láàmà wá ẹ̀yin láwọn máa bá ẹ máa gbádùn ṣayọ̀ lórí bó ṣe ń lọ orúkọ ọmọ náà ní romọ oníṣọlá ń lè mí jẹ adéníyì ní bàbá àti iye sọmí ẹyin jẹ olódùmarè tí ò ṣe tọ ọmọ bàálù ògbó ọmọ onígbòmọrẹ alágbàdo òde àtàpẹ́tẹ́ inú omi gégele ńlọdọ sọyà kò ní jù báyìí lọ lórí ètò tá a bá domi sórí adé gbogbo ara ètò tèmi ó ti dé gbogbo ara ẹ má gbé kúrò níbẹ̀ ẹ má fi gbádùn ṣáà lórí Orísun tẹlifíṣàn ètò tó jètò bó ṣe ń lọ lètò